Eh, èmi tẹ lọ́rọ̀ pípa ẹ̀ta lókè lóye gbòòsì kókà ló náà sáré bàbá ara wọn lọ́jà rí èmi pẹ̀lú títí kò jẹ́ kúndúrẹ́ fún bẹ́ẹ̀ máa rẹ́pù fún lọ́ọ̀ ẹ̀yẹ pọ̀ lórí ìwọ̀n tí wọ́n bá lókè dìde fún alákòóyè ẹ̀jẹ̀ wọ́n á sọ̀rọ̀ ara ọ̀rọ̀ ara ọ̀rọ̀ الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه وسلم tá a bá sọ à ń fi òfin ọlọ́run ọba tó náà bá ti sọ àti ọ̀rẹ́ rẹ̀. justice ti wà pẹpẹ tó bá rí wà nílà. gbogbo propaganda báyìí lọ sí ìlú ìsàmì láti padà mọ́ ẹgbẹ́. àmọ́ ẹ̀wọ́ àbọ̀n pé nígbà tá a wá wá di ìdáwọ́ lẹ́wọ̀n wá di ilé ṣiṣẹ́ fún ọ̀dẹ́ ìjẹ̀ tó padà wá bá dà fún ìwọlé sọ́dà mọ́ ara rẹ̀ ọ̀rọ̀ ti wà pẹ̀ tẹ́lẹ̀ fún àkọ́kọ́ pé kí n sọ́wọ́ sí fíìmù ìfà àwọn obìnrin o ẹ ṣe dáadáa ẹ ṣe dáadáa pẹ̀lú wọn ẹ gbìyànjú ẹ ẹ àtúnṣe ètò ẹ sì mọ rírì wọn ṣe ẹ kàn wọn lè ẹ obìnrin ní ẹbí rírì láti bàgé pẹ̀lú ọkọ rẹ̀ tó bá fẹ́ fẹ́ yàwó yẹn tó ní ìdíwọ́ àti agbára ó yọ̀ tọkọ rẹ̀ lọ́rùn àmọ́ kó má bàa lé ibi káàpà pé tọkùnrin bá ti dẹ̀ ìyàn ọkùnrin ń fáyàwó rẹ̀ ní ibi pé túláàsì ni kó sọ fún ẹ sábà wọlé náà gbọ́ òfò náà fúnra rẹ̀ ni ẹ tó fúnra rẹ̀ ilẹ̀ tí ń ṣe ọkọ rẹ̀ tí kọ́lọ̀ lè kọ́ mi kàrọ̀ lójú kò fún ọ̀tá fà so ìwọ náà ti tó wulé lé yìí kò lọ kò lọ rárá ẹ̀yọ́ wà tó bá mi tó máa ń pariwo rẹ̀ ẹ bá gbọ́ pẹ̀lú kọ́mẹ̀tì gbogbo ẹ̀ ló káwọ́ ọ̀sán mo yẹ kó ti báyẹn ó yẹ kó lé ju ẹ̀rọ lẹ́gbà tó kú tọ́wọ́ sọ̀rọ̀ kó tó kú ọ̀pọ̀ ẹ̀dọ́ wí kó tó lù tí wọ́n bá ti fẹ́ lóòótọ́ àwọn náà bá máa pẹ́ ìrẹ́lẹ̀ fẹ́ sí àwọn òkú ọ̀rọ̀ tí òun ti wà láyé ọkọ̀ ẹ̀ tó wà lára ṣáà yóò kàn máa ja bàbá díẹ̀ díẹ̀ nínú ja bàbá díẹ̀ díẹ̀ àti ojú àbújú ti olúwa jẹ. ọ̀tọ̀ káfí dáadáa pẹ̀lú àwọn ọ̀gbìn káfí dáadáa pẹ̀lú àwọn ọ̀gbìn. ní tágbára àwọn ìbáta àmọ́ tí májábà ò bá ká pẹ̀lú àwùjọ wa náà bá lu agbára wa o àdédédé bá lè máa orí tó bá fi obìnrin ìdílé ìjà yóò lábò kò lágbára náà ni ó bá kókó lé adé ìwọ̀n kò tí lágbára nígbà pé lágbára òun ní pé ní dédé bí kò ṣe mọ ní dédé bó kà ṣe mọ hmm? ọ̀nà àgbàrá jẹ́ fún alùpùpù sí ìgbò lọ má ti fẹ́ ẹnu nìkan ìyọ̀rọ̀ ìyàwó tó bá lọ sí fẹ́ ẹnu rẹ lẹ́yìn tí wọn náà bá lọ ní ìlú ẹ̀rọ sábà rẹ̀ ká tó bí àwọn ọmọ tẹ̀ ní ìtọ́jú wàhálà àta àdíkàwùjọ ọmọ ní ìlú padà ní ìlú ọlọ́mọ ẹ̀ẹ́dín pàtàkì ọlọ́mọ ọba lóko ìyá ní ìlà ẹ̀ lóko ìyá ní ìlà ẹni kọ́ ti bá tí wọ́n ti lé ní ìlú ọ̀tún ti fi ìyàwó rẹ̀ àbí ìtọ́kọ rẹ̀ títí náà fi tó ní dáadáa ẹ̀rùsáfà ní dáhùn ọ̀tọ̀tọ̀ ilé tó máa fẹ́ fún owó síbà ní àdúgbò owó èdè ìgbàdé ìyá ń borí ẹ̀sẹ̀ lọ. wọ́n wá dàbí ìdọ̀sán làbá nígbà tó ní owó kọ́ni ká máa dìbọn báyìí kí ni táàdì máa kí ni dẹ́yẹ̀ gbọ́dọ̀ máa àgbáyà kí dẹ́yẹ̀ gbọ́dọ̀ máa wíṣù tó ní àríkòrí ẹ̀sẹ̀ ọlọ́ọ̀bá ní nǹkan mẹ́ta bọ́ọ̀lù bá ní nǹkan mẹ́ta ilé ayé ti dà ilé ayé àkọ́kọ́ ẹ̀yọ́ ọlọ́ọ̀bá bá ti tí ó àwọn ṣe jọlọ tí ó dùkẹ́ bọ́lọ̀ tí ò ní máa rí bọ́lọ̀ kò sórí gbàgbà bọ́ gbogbo wa ti wà yìí lọ́nà wa sórí táàkì dúpẹ́ rẹ̀ náà ó wá lọ́wọ́ wá kọ́ọ̀tù bá àti dúpẹ́ ọ̀kọ́ ká má bèrè àdéhùn ọlọ́wọ́ kọ́ yẹ̀dẹ̀ yẹn má bèrè àdéhùn àmọ́ ká má gbàgbé ìṣe àgbẹ̀ kò bínú ẹ́ àkọ́kọ́ bọ́lọ̀ bá fẹ́yàn lọ́kà tí ó máa dúpẹ́ bọ́lọ̀ wa kò ní kàkà wàlísáyà ń àmọ́ tí ó máa jọ lọ́wọ́ òtún ìdílé ìta òtún wọ̀ tòun ló àgbẹ̀ fún ara ìyàwó tí ó rẹ̀ pọ̀ káyé lọ́wọ́ lórí ẹ̀sìn rẹ̀ wọ́n bá fún ẹ̀ ní ìyàwó tí wọ́n rẹ̀ yàn lọ́wọ́ lórí ẹ̀sìn àti èmi tó fẹ́ẹ́ tẹ̀sìn yàn nù pé ọ̀ bá àwọn kó wọn káàkiri láti má ti wáyé ìwé ìsìn àwọn ìdílé wò ẹ̀dọ́ fún ọ̀rọ̀ ẹ̀sìn ọlọ́run kò tẹ̀sẹ̀ fẹ́ẹ́ láyà ọ̀fọ́n náà bá ọ̀bánà àbáfẹ́ náà lọ́wọ́ ذريتنا قرة أعين وجعلنا المتقين إماما ربنا هب لنا من أزواجنا وذريتنا قرة أعين وجعلنا المتقين إماما ربنا هب لنا من أزواجنا وجعلنا قرة عين وجعلنا المتقين إماما وأنا أشهد أن لا إله إلا أنت قوم إلى صلاتكم